ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù olè ńlá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ètò tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ ìdùmàrè ọpẹ́ ọmọ àjíbóyè lórúkọ tèmi ẹ kú dédé wo yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn òdì lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù olè ńlá apá kẹta mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà tàbí ẹ kò tíì wò ó fún àwọn tí ò bá yìí ti wò ó ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí YouTube níbẹ̀ ni wọ́n ti ń ṣó fíìmù olè ńlá apá kínní àti apá kejì tó fi dórí apá kẹta báyìí mo mọ̀ wípé tí ẹ bá ti wo apá kínní àti apá kejì fíìmù náà ẹ kò ní lè dúró kí apá kẹta fíìmù náà kí ó jáde torí pé ẹ fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ olè ńlá ibi tó máa já sí ẹ fẹ́ mọ ibi tó máa já sí tí ẹ bá mọ ibi tó máa já sí tí ẹ bá lérò pé ẹ mọ ibi tí ọ̀rọ̀ fíìmù yẹn tó máa já sí ẹ tẹ̀ sí comment section kan tí ẹ bá lérò pé ó máa padà ṣẹlẹ̀ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ bóyá ẹ gbà á tàbí ẹ kò gbà á torí àǹfààní wà fún àwọn èèyàn púpọ̀ láti jẹ ẹ̀bùn fún àwọn tó bá mọ̀ ọ́n lónìí a kò ní rí jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ire lójú gbogbo ọmọ rí ó tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.